lásán tó ṣe léèyàn erùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo mi ò jọra mi lójú mo wá fọpẹ́ fún ọ èmi náà rèé olúwa. ẹni tó rí aya rere fẹ́ ó rí ojú rere tá a gan ló wá rí aya rere fẹ́ o Samson ni ó rí ọmọ aya rere fẹ́ àwọn méjèèjì wọ́n jọ rí ojú rere pọ̀ ní ayíkẹ́tẹ́ ọkújàre lórúkọ tèmi gbogbo ẹ̀yin tilé ókè ìgbéyàwó ni tòní <laughs> inú mi torí pé mo èmi gan fẹ́ra mi mo nífẹ̀ẹ́ kí n máa wà níbi tó ti ń ṣègbéyàwó èmi kò mọ̀ wò pé Àyìnkẹ́ ah, ah, ìgbà wo gan ni wọ́n gan fẹ́ ṣègbéyàwó ẹ wò ó máa dé gbogbo ẹ̀yin tilé náà lẹ́dẹ̀ máa máa bá a ṣe ìgbéyàwó láàrin Samson àti Ọmọlára òun ni ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ṣé wàá fẹ́ gbọ́ Samson and Tom Ọmọlára beautiful beautiful báwo gan lẹ ṣe rò pé àwọn ọmọ wọn gan máa rí mo ti rí àwọn ọmọ wọn anyways àwọn ọmọ náà dẹ̀ ṣe kí ni wọ́n rẹwà wọ́n dùn wò dáadáa ẹ̀yin tèmi lórí Orísun ni ẹ jẹ́ ká wọlé ká wo bí ìgbéyàwó láàrin Samson àti Ọmọlára ṣe lọ ẹ má yí kúrò lórí Orísun. is God grace grace nothing but grace orí ọ̀fẹ́ àti ìfẹ́. inú mi dùn láti rí Samson àti Ọmọlára kọ́ ṣe nǹkan nǹkan tó tọ́ ní ọ̀nà wọn ní ká ṣe bó ṣe ń ṣe kó lè rí bó ṣe ń rí inú mi dùn pé àwọn méjèèjì wọ́n ṣe ayẹyẹ yìí ayẹyẹ ìyàwó yìí lágbára ọlọ́run ọkọ̀ wọn balẹ̀ jù báyìí lọ ọmọ dáadáa làwọn ọmọ méjèèjì ọmọ alálùbáríkà wọ́n tún bí àwọn ọmọ alálùbáríkà méje lágbára ọlọ́run wọ́n tún bí sí ọkọ̀ wọn balẹ̀ sí wọ́n á dẹ̀ rí ṣe ilé wọn á sàn wọ́n ọ̀nà wọn á rojú wọ́n á ṣàṣeyọrí ojú òní tí wọn mo kí wọn kú oríire tọjọ́ òní. kí lẹ lè sọ fún wa nípa ọkọ àtìyàwó. àwọn méjèèjì wọ́n jẹ́ èèyàn dáadáa láwùjọ wọn ò bàjẹ́ lójú mi rí àgbà tí mo yẹ wọn ọ̀rẹ́ jọ níwá wọn mi rẹ̀ rí kọ́lọ́fín wọn so mo pray kọ́lọ́ máa mi bless union wọn. Samson ó jẹ́ èèyàn tó wà òkè olóòtú ti sẹ́ ìjọ tó kọ́ sílẹ̀ wá pé ọ̀fẹ́ fẹ́ mi onílé àbújẹsẹ̀ mo rò pé ó wìn sí but today thank God for their life today yeah. I really thank God yeah. I'm proud to be ọmọ ìyá pàpà ìyàwó ìgbà mo mọ̀ pé ilẹ̀ best ọkọ ìyàwó lẹ́nu. yes ma yes ma. báwo ló ṣe rí inú yín pọ̀ ti ẹ̀yàn yín láàrin gbogbo àwọn tọkọ ìyàwó mọ̀ kẹ́ wá best àwọn. <laughs> nǹkan tó ṣẹlẹ̀ ni pé ah ṣe nígbà tó sọ fún mi pé èmi ni ma best ah mo wò pé ṣé <laughs> èmi náà but mo tún mo tún really àti nínú mi dùn pé no do um, ọ̀gá mi ni wọ́n so tọ́fìlẹ̀ tiẹ̀ yàn mí pé èmi ni ma best. ah no no no no no no it's worth it. ó wọ̀ tẹ́ it's worth it. kí lè mọ̀ pa àwọn méjèèjì tẹ́lẹ̀ sọ fún wa really yes mama one is my is like a brother to me ọkọ mi ni manager wọn then ó tún dàbí ẹ̀gbọ́n sí wa so inú mi dùn fún wọn mo gbàdúrà pé ìgbéyàwó náà á wà fún sùn. ẹ̀gbọ́n ìyàwó aṣíwájú nípasẹ̀ ọjọ́ rẹ̀ ooo oh, wíwá àtijọ́ rẹ̀ láti kékeré alọ́kùnkan náà ooo oh, ìyàwó náà dẹ̀ rẹ̀ ó jẹ́ bí bébí sí mi ó jẹ́ ẹjọ́ kan tó náì díẹ̀ so oh, nígbà tí mi bá wà mí lẹ́nu àìmí gan mi mi ní wà á bì so òun wà rẹ̀ mo yẹ ní wà á bì wà á bì mí yẹ wọ́n wà mí tipátipá. gbàdúrà fún wọn wípé eléyìí tó ń ṣe wọn ò ní túnṣe mọ́ láyé lágbára ọlọ́run lẹ́yìn lẹ́yìn lẹ́yìn wọ́n ní kò sí àlágbára ọlọ́run kópa ìtẹ́mílẹ̀ ẹ̀yin náà ti rí pé combination yẹn ó ti rí pé ọ̀gbẹ́ni Samson wọ́n mójú lọ sọ́jà ẹ kú ayẹyẹ ìgbéyàwó òní. àwa nìyẹn o. lápára ọlọ́run ẹ máa pẹ́ fúnra yín dalẹ́ dalẹ́ dalẹ́ dalẹ́. àmín àmín àmín. ẹ jẹ́ kí n mọ ìdí tẹ́ fi yan ìyàwó yín láàyò ìdí pàtàkì tí mo fi yàn láàyò ni wípé gbogbo nǹkan tó ti ṣe kò ṣe gbogbo obìnrin ló lè ṣe gbogbo nǹkan tó ti gbà fún mi kò ṣe gbogbo obìnrin ló lè gbà àwọn kankan wà tí mo ti ṣe mo lérò pé ó yẹ kó bínú àbí kó ṣe kankan àmọ́ kò ṣe ìdí èyí ni mo fi wò pé obìnrin báyìí ó tó láti ṣe ẹ̀kọ́ ayẹyẹ láti mú inú ẹ̀dùn láti jẹ́ kó mọ̀ pé àwọn ọkùnrin tó máa ń tọ́jú obìnrin ṣì wà lórílẹ̀ yìí kò ṣe gbogbo olórin ni ò dáa kò dẹ́ ṣe gbogbo olórin raṣẹ́wó mọ̀ olórin náà máa ń tọ́jú ìyàwó èyí ló jẹ́ kí n ṣe èyí tí mo ṣe yìí. ọdún méjìlá ọdún méjìlá. ọdún mẹ́wàá. ọdún mẹ́wàá kí ló mú yín lọ. a lè kọ́kọ́ jọ wà bí ọ̀rẹ́ fún ọdún méje àìṣe wa fẹ́ra wa fún ọdún ọdún mẹ́wàá ó jẹ́ seventeen years so ó tó kí n celebrate ẹ̀ ìdí pàtàkì ni ẹ. ìmọ̀ràn yín fún gbogbo àwọn pàtì àwọn tó wà lé kò easy ìgbọ́tẹ̀yìn múlò tí ìgbéyàwó yín ti ṣe fi dúró. ìmọ̀ràn mi lélẹ́yìí kò jẹ́ gbogbo nǹkan tóbìnrin bá ṣe ló máa fi bínú ó ṣe gbogbo nǹkan tóbìnrin bá ń rìn ló máa fi bínú mọ ìdí pàtàkì tó fi rìn rìn ẹ̀kọ́ tó bínú pé jókòó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtaya mo lérò pé tó bá jẹ́ obìnrin tó ní làákàyè á ìwọ náà jẹ́ máa tọ́jú ẹ̀ má dẹ̀ ṣe ọ̀lẹ gbogbo obìnrin ló fẹ́ràn owó má ṣe ọ̀lẹ tó bá ṣe ọ̀lẹ wàá rí pé obìnrin rere ó yìí wà lórílẹ̀‐èdè ẹ gbàdúrà fún yín. mo gbàdúrà fún ìyàwó mi ọmọlára wípé ó yìí máa bíbejì fún mi o mo dẹ̀ níbi sílùú yìí á bí sílùú òyìnbó mo dẹ̀ máa ṣí iléeṣẹ́ ńlá fún ó dẹ̀ máa gbádùn mi lọ́jọ́ alẹ́. gbogbo ayé tẹ̀mí lẹ́yìn náà sí ọmọlára yé tẹ́bára wọn jó tí wọ́n jó mi lé ní ẹ̀yìn kan ẹ máa fọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà pẹ̀lú ìyàwó ẹ kú ayẹyẹ ìgbéyàwó ni mà. ẹ ṣe mo dúpẹ́. ènìyàn yín o ṣé mo pẹ́ rẹwà. ọmọ sọ bẹ́ẹ̀ ó ti ẹni léèrè ni pé ó rẹwà. <laughs> ok ẹ jẹ́ ká mú láti ọ̀dọ̀ ọkọ yín ó ti pẹ́ tẹ́tí mọ́ra yín kí làwọn nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí jù lára ọkọ yín àwọn nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí jù lára ọkọ yín. tó tó ṣe jẹ́jẹ́ ni tó dẹ̀ jẹ́ ó múnú èmi ìyàwó àtàwọn ọmọ mi dùn torí ẹ̀ ni mo ṣe nífẹ̀ẹ́ tọkàntọkàn. now ẹ ti wà pa ẹ ti wà láti bí twelve years kí ló mú yín lọ kí ló mú yín lọ for good twelve years tẹ̀dẹ̀ ṣì wálé ọkọ láyọ̀ òde òní ìgbéyàwó ń túká ni. orí ọ̀fẹ́ ọlọ́run kì í ṣe mímọ̀ ṣe wa. God bless. ẹ bá mi ṣàdúrà kọ́kọ́ yín ibi gíga ni ọkọ mi Samson Ẹgbẹ́yẹmí máa máa lọ àmókè láàrin ọ̀pọ̀ ènìyàn kò ní jẹ́ ní ilẹ̀ ogun adẹ́tọ̀ faráyé rí ẹ ṣé gọ́mà congratulations thank you ẹ̀yin náà ti rí bí ìgbéyàwó láàrin ọmọlára àti Samson bó ṣe lọ ó dùn ó láàrin Maria bọ́jọ́ àríkúkàrẹ́. Mákẹ́ṣà Òkúṣẹ́rẹ́ lórúkọ tèmi. Ẹ jẹ́ ká máa lọ bẹ́ẹ̀ yé yé yé yé.